وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعداء قفوا الله وضع أطرائك أتيك الله هو النبي محمد نبواتي أوان اللي نبوا الكايتي أوان أكيد كابوتي تو أدين يسرون tí a máa ń ṣe ní ninety five dot one ní ilé iṣẹ́ rédíò Royal FM ní Ìlọrin ní ẹ̀yìn ètò tí mo ń bá lọ òbí ní ńlá ìtàn àìlá gẹ́gẹ́ bí mo ṣe ní ìjẹ́ ìjọ òun náà ni màá ṣe lónìí mo máa mú kókó ọ̀rọ̀ méjì yẹn ni pé mo ò dúró rẹ̀ méjì náà ni màá kó papọ̀ kò wù kí n fi ọ̀rọ̀ tí mò ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti fi kalẹ̀ ṣùgbọ́n kan náà kò sì ní wù mí láì lè tún mẹ́nu kan nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé ní àsìkò yìí àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ nípa àtọ̀fọ́wù àtọ̀fọ́wù ìṣètúnfí tí mo dẹ̀ ń sọ àwọn nǹkan tí ó kú sínú tó fi yẹ kí mùsùlùmí kó wòye dáadáa tó máa gbìyànjú láti ṣe rọ́pù rẹ̀ ní kí láti lọ papọ̀ mọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí tó bí mùsùlùmí tí ó ṣe ní òye lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ibi tí mo bá ọ̀rọ̀ dé ní ìjẹjọ́ òun náà ni ọ̀rọ̀ al-istighatha inda sufiyya aw al ìyẹn ni pé ìmáa pariwo ìwá gbàmígbàmí ìpariwo ìrànwọ́ ìpariwo ìtọ́ nínú ìṣòro ìwá kí èèyàn ó yọ nínú ìṣòro tó ṣe pé ara nǹkan tó ń jẹ́ ẹ̀sìn wa gangan òun náà nìyẹn bí tí bá ní ìṣòro olùwọ̀ba lèèyàn máa ń darí ọ̀rọ̀ èèyàn sí lèèyàn ń ké pè yìí kò rí lọ́dọ̀ àwọn o àbíbẹ̀ lọ́dọ̀ àwọn Sufi so ní tí ó burú tó lágbára min aqba shay'in wa a'zama khatarin wa khilafin li din al-Islam nínú nǹkan tó lágbára tó jẹ́ ewu tó ṣe pé nǹkan yẹn ó tako tí ìsìláàmù gbé wá òun náà ni ara nǹkan táwọn oníṣúfì máa ń ṣe wò ìṣègọ́sọ tó bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ pariwo ìṣòro ìmọ̀ kí gbàmígbàmí nínú wàhálà ẹ̀rí gbogbo alámọ̀ pé ní àsìkò yìí nìsín orílẹ̀-èdè wà nínú wàhálà àgbáyé wà nínú wàhálà tó ẹ wá rí nítorí ẹ kí omi mùsùlùmí ó ṣe ẹ̀kọ́ tó sì yẹ kí mùsùlùmí ó kọ́ra wọn tánẹ́bí sọ̀lọ́ sọ́lámù wa kọ́ àwọn ọmọ ènìyàn òun náà ní kókó jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run náà ni á darí ìkígbàmígbàmí lọ eléyìí fún ẹni tí ó bá ń jẹ́ni tó ṣe súfí àbẹ́ni tó bá máa ń ka síra àwọn onísúfí tó yóò rí pé ìlànà tí wọ́n yàtọ̀ pàtàkì wọ́n máa pe ọlọ́run ọba àwọn gbà pé àwọn lè máa pe àwọn tó ń jẹ́ àwọn ṣéékò àwọn àwọn lè máa pe àwọn ẹni ọlọ́run ipe kí wọ́n ṣe nǹkan táwọn ń fẹ́ kí wọ́n yọ àwọn nínú ìṣòro so وكثرت الاستغاثة والاستعانة في أوراد الصوفية وكتب قصائدهم tí ẹ bá ń wo àwọn tíra wọn tí ń jẹ tíra wọn ní sufi àtàwọn tíra kọsídà wọn àtàwọn tíra àwòrán wọn tó oríṣiríṣi náà lẹ́mọ̀ rí mẹ́ tó ṣe pé hum yatlubuna istijabati du'a tó mọ̀ láwọn wá kí àdúrà wọn gbà wa shifa al marad àwọn wá kí àìsàn tí ń sa wọn kó san ọ̀kẹ́ṣfil kùrùbáàd ìbànújẹ́ tó ń dààmú àwọn kó kú ń bẹ́ẹ̀ bìdáẹ̀wẹ̀ tí òtẹ̀gẹ́sọ̀ tí bí ṣòyó hìn tí táwọn bá ti pè àwọn àfa àwọn yìí á ìṣòro lọ ẹ̀rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó máa yà ń lẹ́nu tí yẹn bá ń gbọ́ wípé ǹjẹ́ mùsùlùmí kan lórúkọ ẹ̀sìn ó lè máa dẹ́rù nǹkan báyìí wò tó bẹ́ẹ̀ ni o àwọn èèyàn ń dán o ṣẹ́rí ìmàmà dárúkọ àwọn síra ètò ní í ṣe pẹ̀lú àwọn onítọ̀rẹ́ kan sòfíà so ó dá mi lójú náà pé mi lè parí ọ̀rọ̀ yìí lénìí tó ẹnu tí mo kẹfẹ́ káwọn èèyàn kan mọ̀ ni pé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn pẹ̀lẹ́ lómi ọ̀mọ tó máa ń tó òun wí gàgà kò mọ lárúbáwá kò tó máa ń tó òun sọ torí èdè lárúbáwá ni wọ́n mọ̀ fi wí ẹlòmíràn tó wọ́n tó wá mọ ìtumọ̀ kan tí ń sọ kò mọ gravity rẹ̀ kò mọ ewu kò mọ ewu bọ́rọ̀ yẹn ṣe lágbára tó nínú nǹkan tó wọ́n sọ torí pé tó wá ṣe pé yorùbá náà bá fi ń wí ni làákà ẹlòmíràn tó wáyé pé a irú kí là ń ṣe yìí ìwà mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀mà ṣe wá látara yẹn náà ó tún wá sún dọ́dọ̀ àwọn tí wọ́n tó máa ń fi yorùbá wí náà àwọn náà tún kà kún torí àwọn tí wọ́n ń jẹ́ àwọn tó ń ṣe kinní yìí wọ́n tó máa wọ́n máa ń sọ ní Yorùbá jáde tí wọ́n sì máa lọ nǹkan míì papọ̀ mọ́ nǹkan míì bóyá nìkan wọ́n lè máa pè ọlọ́run kí wọ́n pè la ilaha illallah tí wọ́n sì máa rí pé wọ́n sì máa fi okò àfa wọn wọ́n máa fi kún la ilaha illallah àbí kọ́ máa ní ọlọ́run gbà wá o àbí kọ́ máa ní àfa wa gbà wá o àbí àfa wa bá wa gbà nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ nípa làwọn mú àpèjúwe ẹ̀yọkọ̀ọ̀kan wa so ní ọ̀dọ̀ àwọn tó ń jẹ́ àwọn onísúfí bí àwọn tó ń jẹ́ àwọn kọ̀dìríyà tí wọ́n lè wu wọ́n ń pe kíní kan ní àwòrán àdùn wọn àwòrán àdùn wọn tó tí ẹni tó bá ń jẹ́ oníkéwù wọn náà torí tọ́ lọ́n wọn náà bá mi wù kájọ wo ìtumọ̀ nǹkan yìí kájọ wo ìtumọ̀ rẹ̀ ṣé rí pípe ọlọ́run ọba ọlọ́run ọba ní ìmí nìkan náà lẹ gbọ́dọ̀ pé gbogbo nǹkan tí bá ń ṣe yín ẹ gbọ́dọ̀ pé ẹlòmíì àfi ọlọ́run nìkan ṣoṣo wípé ìṣòro dé wá báyìí o á èmi ọlọ́run nìkan ní kẹ́pẹ́ olúwa ni wàlá tad'u ma Allahi ilahan akhara fatakuna minal mu'azzabin olúwa ni ẹ gbọ́dọ̀ pé ẹlòmíì tí ìṣòro bá bá yín ẹ má pé ẹlòmíì kún èmi ọlọ́run ọba o ẹ̀rẹ̀ tí ìṣòro bá dé tó bá fẹ́ pé pé kò ké وتكون من المعذبين كما هو أن تيجي الله وباو الله تني ولا تدعوا من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين قلوا أنا ما قيل مي ما قين كامي تيا تصلون يتقول الله ننو شرو توباتين شلي فإنك من الظالمين أتوانو على أبو سنو أي الله قتمك من سورة الشعراء، آية 213 ẹlẹ́ẹ̀kejì wọn sọ́rọ̀tù Yunus àyà 106 ọlọ́run bá قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرة من علم إن كنتم صادقين olúwa ní wà nẹ́bí sọ fún wọn tí gbogbo àwọn nǹkan tẹ̀ ń pè yìí kí ni wọ́n dá gan sáwọn náà dá yín ni sáwọn náà dá yín tó tẹ́ báwọn inú kan lẹ́ẹ̀kan yẹn èmi ń pè ní Idawatul Bilad èmi tẹ̀sí Sufiya ẹ̀rí níbẹ̀ tó nínú àwòrán àdùnnà máa ń pè ọmọ pè ní hizbi àwọn máa ń pè ní hizbi tó tọ́ bá wá ka yẹn lọ bá ń kà lọ bá ń kà lọ wọ́n máa ń pè ní وانا وان تسخر لي عبدك الحضر عليه السلام توني الله ما ان تسخر لي عبدك الحضر فارو لتنجا خدر فيرى فمي يعينني في قضاء اهوائي ونقوم بانبيا بكاتامي خدر من هو خدر خلق من مخلوقات الله ẹ̀dá náà àwọn ẹ̀dá tó wọ́n ní khidir anabi khidir kọ́lọ̀ ń kó ṣe ọ̀rọ̀ fáwọn òun nìkan báwọn bí abùkátà wọn rọ ìran wà bá tìmẹ̀ ní gbangba àti ní kọ̀kọ̀ ní ìtọ́ hàn àti ìtọ́ pamọ́ wọ́n sí rán wọ̀ jẹ́hàrán àti ìtúndéjì àti ní gbangba ẹ wò ẹ̀dá ọlọ́run ni anabi khidir wọn ní òun làwọn ń pè ẹ̀wò ìkànnì ẹ̀ irú ẹ̀ náà ni ó fa orin kan tó gbajúmọ̀ lẹ́nu wọn wọ́n sọ pé ya Rasulallah kódà nabi sallallahu alayhi wa sallam wàláì mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pé nínú ìṣòro pé ìṣòro gbàmí nínú ìṣòro so eléyìí náà là ń tẹ̀ láti ṣàlàyé fáwọn èèyàn pé hey ẹ fi ẹ̀sìn ilẹ̀ fọlọ́run nìkan tí ń jẹ́ tí ń jẹ́ ẹ̀sìn fọlọ́run nìkan náà ni pé ká máa bẹ ọlọ́run nìkan ká máa bẹ ẹlòmíì kún ọlọ́run ọba ká máa pe ẹlòmíì nínú ìṣòro tí wọ́n bá sọ pé àwọn èèyàn ní ọlọ́run mẹ́ta wọ́n ní ọlọ́run tó pọ̀ wàláì kò sí táwọn fi ti ń jẹ́ ẹni tó fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn ju pé ó ń pe tó ń jẹ́ ẹ̀dá ọlọ́run ó ń pè lọ́rọ̀ náà ni ẹ̀dá ọlọ́run náà ni àwọn tá à ń pè yìí anabi sallallahu alaihi wasallam ẹ̀dá ọlọ́run ọba ni ọlọ́run ọba jẹ́ kó yé wa kódà anabi sallallahu alaihi wasallam gan jẹ́ kó yé pé tí ìṣòro bá bá yín ẹ gbọ́dọ̀ pé èmi o ọlọ́run ọba tó dá yín tó dá èmi náà gbọ́ ilé yìí tó ó gbajúmọ̀ nínú ọ̀rọ̀ wọn ya rasulallah khudh biyadi fatadarakini wa anta abi ó ní wò jíṣẹ́ ọlọ́wọ́ wọ nábì khudh biyadi gba ọwọ́ mi yẹni pé ṣàánú mi fatadarakini máa bẹ pẹ̀lú mi dúró tì mí wa anta abi wọ́n ní bàbá mi ìdàkùn ẹnu tó léwu níbi ọ̀rọ̀ yìí jù khudh biyadi fatadarakni ìdàpọ̀ tọ́lọ̀ ní wọ́n gba owó yẹn ní tí wọ́n bá ń ṣàdúrà ní ọgbà owó tí yẹn tẹ́ àbálẹ́bí sallallahu alaihi wasallam ní ọgbà ẹ̀rí kí mo sọ lẹ́ẹ̀kẹ́ pẹ́lú ní kan máa ń kọ́ ni kò mọ tó máa ń kàn yẹn gẹ́gẹ́ wọ́n tó ní anta ya mukhtar mustanadi wọ́n ní wọ́n ànábì mukhtar tá a ṣàlẹ́sà mustanadi wọ́n ní mo fẹ̀yìntì wa ilayka al-yawma munqalabi ọ̀dọ̀ rẹ ni mo ṣẹ́rí sí báyìí o ṣamata al-a'da habibakum ọláwọ̀ tá ti fẹ́ mọ sí ọ̀rẹ́ rẹ sí ẹ̀yẹ àtúrọ̀ al-a'da at-tasmutuli sójú káwọn ọ̀tá máa fi ní rẹ́rìn ni ṣe wọ́n kan sáà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn ọ̀tá gọ̀ọ̀fà nẹ́bí sallallahu alaihi wasallam gan rẹ́rìn wọ́n tàbí ẹni ànẹ́bì sọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀m ká tó wá ní ìwọ lọ́wọ́ àmà ní ànẹ́bì lọ́wọ́ képe ó tún ni ya Rasulullah ya zanadi an na fi hammi wa fi nakabi ẹ̀wọ̀n kan tí wà nábì wọn ni mo fara ti inú ìbànújẹ́ mọ́ wáyé inú ìṣòro ni mọ́ wáyé ẹ̀wọ̀n títa àwọn onítọ̀rẹ́ kọ̀kàdìrí àná ọ̀pọ̀ bẹ́ẹ̀ rẹ kẹtẹ tànẹ́bí sọ̀lọ́ sẹ́lẹ̀mù ni bẹ́ẹ̀ náà ti Abdulkadir Jailani Sheikh Abdulkadir Jailani tí wọ́n tún pè bí ẹni tí wọ́n ń pè ọlọ́wọ́n ọba sórí eléyìí aláàbí nǹkan tó léwu ni torí pé kí ni ìtumọ̀ ìrẹsì èèyàn ń ṣe ẹbọ ọlọ́run náà ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tí wọ́n sì rí ipe tí a fẹ́ ká mọ̀ náà ni pé tajridul ubudiyyati lillah níta fẹ́ ká mọ̀ nìyẹn tí gbogbo níta bá ṣe nínú ẹ̀sìn wa láyé níta níbi wa ṣe láyé náà nìyẹn tí ẹ mọ́ mú nǹkan mí at-tawhid al-khalis ẹ mọ́ mú ẹ mọ́ pe ẹlòmíì kún ọlọ́run lára tó wá gbé tasawufu lélẹ́rí òun náà ni nǹkan tí mo ń sọ yìí al wa bi awliyaihim àwọn tó ń pè ní wòlíì nínú àwọn tó ń pè lẹ́ni ọlọ́run tó ó fadé bíi pé wọ́n tún máa ń kọ̀máǹdì ara wọn níta tó fi darí àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ni ọmọ pè tí ṣòro bá dé bá ọ gbogbo nǹkan tí mo ń sọ yìí ẹni tó bá ń ti ń gbọ́ tó bá ń jẹ́ ẹni tó mọ kí wà bẹ́ẹ̀ tó bá ti wà nínú nǹkan yìí tí ò bá ní tan orí ara rẹ̀ jẹ tí ó sì ní tí ò ní sábò sífẹ̀mí ara rẹ̀ yóò mọ̀ rí pé n ti ń sọ yìí kò sí ọ̀rọ̀ méjì nínú rẹ̀ pé òdodo bó ṣe rí gẹ́gẹ́ ni lára rẹ̀ náà ni pé tó tún mọ fi ń pè àwọn èèyàn pé àwọn tó ń jẹ́ àwọn ṣéwù yìí ni ẹ máa pè àwọn ní kẹ́ ẹ máa fara tì kẹ́ ẹ máa fẹ̀mí tẹ̀ wọ́n so kí ló fa ìpínlẹ̀ rẹ̀ náà ni tí mo sọ ń jẹjọ wahidatul wujud wọ́n gbà pé àwọn ènìyàn náà ọlọ́run ni wọ́n àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú ní ọmọ ẹgbẹ́ tó ń mìnà ni o ẹ̀rí irú rẹ ní ó tún mẹ́nu tíra kọ̀sídà wọn ó ní wọ̀nyá máa ń gọ̀dá fi shiddatin wa fanadi ala al-Jailani sheikh tariqati lọ́wọ́n ká tí wọ́n ní ìwọ̀n tí ṣòro bá bá ọ àbí ìbànújẹ́ bá bá ọ pé Abdul Qadir Jailani tó ṣe pé òun lọ dá tọ̀ríkà yìí kalẹ̀ ẹ dákun ṣé ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó yìí tó kọ́ wa nìyẹn ẹ gbọ́ tí Ọlọ́run ní amma yujibul mudtar idha gbé wàhálà kú fún yàn tí ṣòro bá bá yàn kọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam tí ṣòro bá bá ọlọ́wọ́n bá rẹ̀ ní ń pè bùt nínú wù àwọn sọ pé tí wàyá máa ń gọ́dá fi shiddatin wa ka'abatin fanadi ala al-Jailani shaykhu tariqa فقل يا محبي اقض لي ما أريده فأنت ملاذي في الوراء ووسيلتي òǹkà tó ní tó gbajúmọ̀ lọ́nà tí mo ń kọ̀ yìí ohun tó gbajúmọ̀ ni wọ́n ní fàkúlìyà mọ̀ṣíbì sọ pé wọ́n rẹ̀ mi yẹn ni pé wọ́n ẹni tí wọ́n bomi wọ́n tí mo nífẹ̀ẹ́ ọkọ̀bẹ̀lẹ̀ máa ṣòrídù yẹn ni ká bẹ̀ kọ́lì jìlá tí mo fẹ́ fún mi fa àǹtàmẹ́lẹ́ rìfìlì wàrà sílẹ̀ wọ́n ni mo gbára tẹ̀ wọ́n ni mo fẹ̀mí tẹ̀ wọ́n ni mo gbára lé tó ewu ni nínú ẹ̀sìn yẹn ni pé nítorí ìtumọ̀ kò túmọ̀ sí nǹkan kan ju ẹbọ lọ pẹ̀lú ọlọ́run ọba ìmú orogún kún ọlọ́run ọba ni so bí ni màá dúró lónìí lórí ọ̀rọ̀ àwọn tó jẹ́ títí àwọn ní ìtùbọ̀ sẹ́ẹ̀rì pé mo sọ lẹ́ẹ̀kan náà pé màá lọ́ọ̀rọ̀ yẹn papọ̀ mọ́ra wọn ni pẹ̀lú ògùn ọlọ́run torí mo rí i pé ọ̀rọ̀ tí ó ṣe lọ́pàpọ̀ mọ́ra wọn ni ẹ̀wọ̀n ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé lénìí tó ń ṣẹlẹ̀ lágbàáyé tó ń jẹ́ corona virus tó ń ṣẹlẹ̀ hmm. ẹ rí i pé àwọn oríṣiríṣi nǹkan náà ni àwọn èèyàn ń sọ tó ṣe pé mùsùlùmí sì gbọdọ̀ mọ ojú tí ẹ̀sìn tó fi wo ọ̀ràn yìí mùsùlùmí tí ò bá mojú tẹ́sìn fi wo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ nípa ọ̀rọ̀ kòrónà yìí ó rọrùn kẹsẹ̀ rẹ̀ ó yẹ̀gẹ̀rẹ̀ kó bọ́ sínú wàhálà àwọn kọ́ ni pé ní tí mùsùlùmí gbọ́dọ̀ kọ́ mà òun náà ni pé tààríùn ó ń bẹ alùwàdà ó ń bẹ so gbogbo tó wá ń jẹ́ tààríùn kan ní wàdà gbogbo wàdà òun ni tààríùn òun ni pé wàdà ó jẹ́ ìyàtọ̀ nínú tààríùn ni bọ̀ tààríùn wàdà ò ní sí rẹ̀ torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yẹ pé títọ̀ ìhùn tó bá ń ṣẹlẹ̀ nígbà pé nítọ̀ ìhùn gangan òun náà ni àìsàn kan tó ṣe pé ó máa ń ní í ṣe pẹ̀lú ara ara tó ṣe pé yóò máa jẹ ara bíi kòkòrò tó wọ́n ní alimami ibn hajar bàtà ń ṣàlàyé rẹ̀ wọ́n ní huwa al-maradu alladhi yufsidu al-hawa wa tufsidu bihi al-abdan wọ́n atẹ́gùn ní kíní yẹn kọ́kọ́ bàjẹ́ látara tẹ́gùn yẹn náà ni yóò wọ ọmọ wa wọ ara tí gbogbo ara ọmọ wa bàjẹ́ tó yọ bara débi pé yẹnì yóò jáde yóò wá dá ọgbẹ́ wọ kúrú ìjẹsàdíyà yóò jẹ ara ọmọ ní yóò máa ní ọgbẹ́ jẹun kíkà ní pé yẹn ní kúrú náà lára yẹn ní egbò lára tó yọ ní pé yóò wá wọnú ara yányán tó kódà gbogbo oríkèé eh, apá yẹn ní abíyá yẹn ní gbogbo tó even ní Imam Ibn Qayyim ẹ̀yẹ̀nì eh, Ibn Hajar wọ́n ṣàlàyé rẹ̀ débi pé nǹkan yẹn padà máa ń bá débi pé yóò padà jẹ́ kí àwọn ẹ̀jẹ̀ kọ́ máa jáde lára yẹn nígbà míì tó ní nǹkan tó ń jẹ́ tọ̀ ẹ̀rù àmọ́ wà bá oríṣiríṣi àìsàn lòun lè gbé wá ní tiẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn náà nìyẹn tòtọ̀ òun ti ní àwọn bí ṣe máa ń jẹ́ gangan egbò ara náà lòun àwọn ẹkúrú náà àbí ká ní egbò lára náà ni kòkòrò lára náà ni òun tiẹ̀ so yóò sì mọ sábàbí ikú fún àwọn èèyàn rẹkẹtẹ àwọn ọmọ kú lọ rẹkẹtẹ ni tó ń la nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé kò lè wọ Madina nẹ́bí sallallahu alaihi wasallam ní pé ní àdúgbò ẹgbẹ́ fún ìṣòro madinati malaika anábì ní àwọn màláìka ń bẹ ní àwọn òkè ẹgbẹ́ tọwọ́ Madina gbogbo àwọn ojú ọ̀nà tó bá wọlé náà wọlé àwọn màláìka wà ń bẹ anábì láyé dé kúrò àtọ̀ àrùn sọ̀hún wá ní pé ńgbà tí àwọn àrí pé wọ̀dà àbí tọ̀ọ̀rìn ó wá ń ṣẹlẹ̀ ní àgbáyé torí eléyìí òun náà ni pé mùsùlùmí gbọdọ̀ mọ ibi tó ń gbọdọ̀ dúró sí àkọ́kọ́ ni pé mùsùlùmí gbọdọ̀ dá lójú pé kíní yìí ìbínú ọlọ́run ọba ló ń fà torí pé anabi sallallahu alaihi wasallam usman ibn zayd olóńgbọ́lá tó dà anabi sallallahu alaihi wasallam nínú sahih muslim anabi ni inna hadha ta'inu rijzun anabi ni ṣe rí ta'inu yìí ìbínú ọlọ́run ni ibòmí ni adabun ìyà látọ̀dọ̀ سلط على من كان قبلك ولو انت الشبيه فانا تشواجه يري نوع بني إسرائيل نبي وانا تيرون كباين بان شلة تباتي بوكو شلة نيلو كان اما وابعو تباتي واريكو شلة نيلو كتاين وانو لون اما جادهو sọ ẹ̀kọ́ tà nẹ́bí sọ̀rọ̀ sọ́là mọ̀ kan wà lélẹ̀ yìí tó kí ní kẹta fi ká mọ̀ ní kí a gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀rù ògbódò a bẹ̀rù abẹ́jù nípa pé àìsàn bọ̀ àìsàn bọ̀ àìsàn torí kò gbọdọ̀ dá lójú pé kinní yìí ẹ wò ó ẹ má jẹ́ ká kó fìtínà bára wa ẹ jẹ́ ká rọra fi ọkàn balẹ̀ ká fọkàn balẹ̀ ká má wà lára wa o torí kinní yìí kò kì í ṣe lẹ́yìnsẹ̀ bẹ́lẹ̀ jẹ̀dẹ̀ kì í ṣe tuntun tó ó ti ṣẹlẹ̀ rí tọ̀hún àmì wá sí ń bẹ tọ̀hún lòlùjárí ń bẹ ó ti ṣẹlẹ̀ ní nǹkan bíi kálákọ̀ọ́kọ́ àmọ́ wá sí mo sọ yìí ọdún kejìdínlógún lẹ́yìn ìjírà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sẹ̀ náà nípínlẹ̀ yẹn ọdún kẹjọ tá kú náà lọ Tijarif ń ṣẹlẹ̀ ní nǹkan bíi sixty nine years yẹn ni pé ọgọ́ta àti mẹ́sàn-án lẹ́yìn gbàtà nàbí ṣe é jẹ́rọ́ tó bẹ́ẹ̀ tọ̀ hótó fatayà kẹ́tẹ̀ ṣẹlẹ̀ tó yẹ pé àwọn ọmọ kéèkéé náà ọ̀dọ́bìnrin ni wọ́n ń kú rẹ̀kẹ́tẹ́ ní àwọn Iraki Andalusi gbogbo ẹ̀ Basra gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ ní sọ́rọ̀ ti ṣẹlẹ̀ rí tó irú eléyìí kọ́lá tọ̀ ìlú kan tọ̀ ìlú mùsùlùmí ni wọ́n ń pè nígbà mùsùlùmí kú rẹ̀kẹ́tẹ́ lásìkò yẹn gbogbo àwọn kan yìí wọ́n yẹ ká mà ipe kìí ṣe tuntun ẹ̀ mọ̀jú ká fi sínú ara wa tó ká fi ọkàn ara wa balẹ̀ ká fọkàn ara wa balẹ̀ tó torí pé kíni tí yorùbá ti fi ọkàn balẹ̀ tó wá di pé yóò fi agbára ọlọ́run fún àìsàn tí ń ṣẹlẹ̀ tó mùsùlùmí gbọ́dọ̀ tó mọ̀ ipe bò láṣẹ máa wá ń lò pẹ̀lú ní yìí tí ń jẹ́ tọ̀ ẹ̀yìn òun ni pé kíyàn máa torí pé ìtọ̀ ẹ̀yìn ló kí ọmọ wa ìyẹn ni pé àìsàn coronavirus ẹni àwọn àìdàmú ẹni wàtẹ́rìkù ẹni rojú ìlọ́lọ́ kí wọ́n wá fi ìdarí padà sọ́dọ̀ ọlọ́run kí wọ́n wá fi kalẹ̀ tó bá ní ẹgbẹ́ lọ́run kò ní ọ̀rọ̀ àhọ́rọ̀ àǹdẹ́lọ́run kọ́ yìí àǹdẹ́lọ́run kọ́ yìí tó ìyẹn gbọdọ̀ ṣẹ́rí sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ìṣẹ́rí sọ́dọ̀ ọlọ́run ni pé kí wọ́n pa ẹ̀ṣẹ̀ kẹrí tí mo wá fẹ́ ṣe rọ́bùtù mọ̀ọ́dú òye papọ̀ mọ́ tí mo ń sọ gẹ́gẹ́ yẹn tábà ń sọ pé olórí ẹ̀ṣẹ̀ wàhánàlá tí ẹ̀ṣẹ̀ tó le jù láyé wàláyé náà nìyí tí mo fẹ́ kàn ní àkọ́kọ́ prógrámù yìí òun náà ni ìmú nǹkan mi papọ̀ mọ́ lọ́run kéèyàn máa bí ẹ̀tọ́ ọlọ́run fún nǹkan ní òun lẹ̀ṣẹ̀ tó le tó bí ọlọ́run ọba jù nù láyé náà ni ó ní dáwà àwọn ànábì ọlọ́run ọba fàláhì irú àsìkò yìí ìpè àwọn èèyàn sí tọ́lọ́ ọlọ́run ilé àwọn èèyàn jìnnà sí ẹbọ náà ló gbọdọ̀ lágbára jù ní nǹkan tí yẹn gbọdọ̀ náà kò pè sí lásìkò yìí torí pé kí ni abdullahi ibn Mas'ud ó ní sa'altu rasulallah sallallahu alayhi wa sallam ó ní mo bi ànábì sallallahu alayhi wa pé yá rasulallah ayyu zambin a'zamu ìpè ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run tó bí ọlọ́run bá nu jù Ànábì sallallahu alaihi wasallam dá lóhùn pé an taj'ala lillahi niddan wa huwa khalaqaka ah, kò sì máa lọ lè mú orogún pẹ̀lú ọlọ́run kò sì máa mú orogún pẹ̀lú ọba tó dá ọ tó ṣe pé ọlọ́run ọba yìí eh, òun ló sì dá ọ kó wá pé ńgbà tí ìṣòro dé òun lọ́mọ lọ lè ké pé gẹ́gẹ́ bí mo ti láwọn oṣù fi ń ṣe tí mò ń ka oríṣiríṣi nǹkan nípa wọn yìí o báwọn ṣe ń ṣe tí pé ṣéwù wọn làwọn máa pè tí ìṣòro bá dé tí wàhálà bá dé tó wù ní pé ọba tó dá wọn torí eléyìí wọn náà tún bí pé kí tún ní ànábì ni à ń tẹ́kùtù lẹ́wọ̀n làdà kan pọmọ kí wọn pààyàn ẹ̀ṣẹ̀ láńlá ni kí wọn pààyàn kí wọn pa ẹ̀mí ẹ̀ṣẹ̀ láńlá ni so ẹ wá wùgbà tí inú wọn tó ní ànábì ká fún wọn tán lánàbí ni wàlàbínà láyé dẹ̀ẹ́rìúnà máa àlọ́hí ìlànà àkàr ẹni báwọn èèyàn tí wọ́n rojú rí ọlọ́run tí wọ́n ọlọ́run ó ṣàforíjì fún wọn tí wọ́n bọ́ nínú wàhálà àwọn ìlànà tó ṣe pé wọ́n kì í pẹ̀lú ní tó yàtọ̀ sọ́lọ́wọ́n bá so ibi tí mo ti fẹ́ lọ prógámù yìí papọ̀ mọ́ ọ̀rọ̀ corona virus náà nìyẹn tó wá mùsùlùmí ẹbí ká dúró ká bẹ ọlọ́wọ́n ọba tó tábà sì bẹ ọlọ́wọ́n ọba yìí ká bẹ ní ọ̀nà tí anabi sọ̀rọ̀ fọlọ́mù ní ká fi bẹ́ ẹ́ kọ́mọ́ jẹ́ pé àwọn alámọ̀ràn ọ̀rọ̀ àdúrà fúnra wa ọ̀la ìmọ̀ ọ̀rọ̀ àdúrà fúnra rẹ̀ o sọ pé gbogbo àdìsí tó ń ká yìí pé ẹ̀ ànábì ni ẹ mọ̀ jáde inú àdìsí ànábì ló ti kà á wọ́n mú àdé mú àdúrà náà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti kọ́ ẹlúkà mẹ́rin Allahumma inni a'udhu bika min al-barasi wal-jununi wal-juzam wa min sayyi'il atqam ẹ̀rẹ̀ àdúrà ipe ká máa lọ jáde ká máa jáde ká máa lọ mọ́sálásí wallahi azim kò sí aburú níbi ìyẹn nínú ẹ̀sìn ọlọ́run ṣe ní fúngbà kan ni lẹ́yìn àwọn òsì ní a máa kírun tó nínú ilé ẹ máa kí jẹ̀mọ́ yín gbogbo àwọn afá ńláńlá tó ń bẹ lágbàáyé gan ṣe ń kí nìyẹn ẹ̀dá kan ẹnìkan sọ̀rọ̀ kan jò ní ó ní àpótí ah, ah, àwọn oníkàwé wọn dé haram ní maka ìyá mo ní òye ní kó àmọ́ hmm, nǹkan mi nípa rẹ̀ dá kalẹ̀ sí àwọn èèyàn ní ọrùn látara pé ó sì gbẹ̀mí rẹ̀ lọ. so ìdílé láì tààlà fún àwọn tí a bá fẹ́ pè kò ní rọrùn mọ́ láti lè gba ìpè lónìí àbí rọrùn a lè gba kọ́ọ̀lù kan. kọ́ọ̀lù kan. oníkẹ́kẹ́ náà wọlé fún mi pẹ̀lú àmì. náà mú ń gbọ́ yín.

so ìyálà yà dà bàbá so àlàyé ọ̀rọ̀ ni wàláhì kí ogun akábà lè bọ́ nínú wàhálà ká bọ́ nínú ìṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run náà nìkan tí a ń sọ àwọn tí a bá fẹ́ pè mí sí orí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah sàlùmí ló dágbére pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la